أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ọpẹ́ ní fọ́lọ́run ọba ọba àlekè ọlá ọba tó tún sọ àdì ọdún ààwẹ̀ tọdún yìí náà láyàtà láfíà bá a sì bẹ̀rẹ̀ láyàtà láfíà ọlọmọsàjà padà dáadáa pẹ̀lú alihamudulilayi ah, àwa dúpẹ́ pọ̀ èké Ọlọ́run ọlọ Ọlọ́run kọ máa bá anabi Muhammad lẹ́yìn gbàtà tọrọ kẹta rẹ gẹ̀fà nẹ́bùwà Muhammad tán gbogbo àwọn tí wọ́n wá sí wá lórí gbogbo àwọn tí wọ́n dúró tì wá lórí ètò tọdún yìí tó fi ń rí bó ti ń rí ọlọ́mùsàbà sẹ́yìn lẹ́sàn-án rẹ o ọlá nẹ́bù Muhammad lọ́dọ̀ bẹ̀rẹ̀ láti rí bàbá wa Dr Ahmed ọ̀làní Salahuddin aláṣẹ àtòdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ọlọ́run ní jílẹ̀ sẹ́yìn ọba àjẹ́ kò ní dàrú àpárá síbà àpárá síbà kò ní tọ́ sí yín bàbá ọlá àwọn ẹni ọlọ́run. ìyá wa alhaja wa Asisat Kelani tí wọ́n jẹ́ aláṣẹ àtòdarí iléeṣẹ́ Perfect Days Fabrics tí wọ́n fún wa ní aṣọ ọlọ́run mọ́sàbá dúpẹ́ fún yẹn inú òní rìn òhò lágbára ọlọ́run alájà adamoris bàtà làwọn máa fún wa lọ́dọọdún à ń retí wọn àwọn náà máa tó kó tiwọn náà dé alahajà náà alahajà wa ọ̀yá sípẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pẹ̀lú òkun lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí wọ́n ṣe fún wa lọ́dọọdún wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí náà o wọ́n ní ìyá tó bí àwọn àti ìyá ìyàwó àwọn ká máa fi ṣàdúrà fún wọn ìyá wa alahajà wa Samiat ọ̀yá sípẹ̀ ọlọ́mọba wa kẹ́ ìyàwó náà ọlọ́mọba wa Fatima ọlásàndé ọlọ́mọba wa kẹ́ wọn o ọlọ́mọba àforíjì wọn ọlọ́run dákun Ah, wàlá hawla wàlá quwwata illa billahi al-ali bẹ́ẹ̀ náà ni yá wa alájà Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdó àdáwà foundation àwọn náà fún wa lẹ́bùn rẹpẹtẹ wọ́n ní bàbá tó bí àwọn àtìyá tó bí àwọn ká máa fi ṣàdúrà fún wọn kọ́lọ̀ mọ́sà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà ni ìyá wa alhaja olúwa tóyìn láti lọ Abẹ́òkúta aṣọ làwọn ń tà àwọn náà ká sọ fún wa rẹpẹtẹ lọ́mọ́sà bá dúpẹ́ fún yín o ọlá kúdúrátùláì kọ́lé towó láti lọ amẹ́ríkà lọ́hùn-ún àwọn náà ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n kún wa lọ́wọ́ lórí ètò yìí ọlọ́mọsàbà kun yín ọlọ́mọsàbà dúró tì yín ájà wa kúrẹ́ jẹ́nẹ́dà abdulsalam ọlọ́mọba wa pẹ̀lú yín o ájì wa muhammad jamiu abdulsalami eh, ìmáàmù wa ní maryland yẹn ní eh, amẹ́ríkà lọ́hùn-ún ọlọ́mọsàbà wa pẹ̀lú yín o àtàdúà àti gbogbo ẹ̀ làwọn fi ràn wá lọ́wọ́ ọlọ́mọsàbà dúró tì gẹ́gẹ́ bá ti máa ń ṣètò wa lọ́dọọdún tọdún yóò tún wá yàtọ̀ díẹ̀ ẹ̀yin èèyàn ti ń wù wá ń lé hmm, torí pé lọ́dún yìí àwọn àfáà wa kan wọ́n ti bá wa dùn pọ̀ tó jásí pé a máa wo wáàsí wọn lóòrèkóòrè tó gbójọ́ tá a bá ti lálejò wáàsí bẹ́ẹ̀ a máa lọ síbẹ̀ láti lọ wo wáàsí wọn ìjọ́ tá a bá ti lálejò wáàsí a gbàlejò wa sórí ètò tẹ́yìn náà máa bá wọn pàdé àmọ́ ní àárọ̀ yìí náà kó tó di pé a máa bètò lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ń ṣe a kọ́ lọ wo eré orí ìtàgé bá ṣe máa ń wò tàbá tí wàá ń darí bọ̀ láti bèrè orí ìtàgé yẹn àwọn àmọ́ lọ sílùú lọrin straight lọ́dọ̀ bàbá wa alálùkùránì ẹ́ ẹ́ ẹ̀yin náà bá ti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiwọn náà á lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn pẹ̀lú ògbóná tá a bá ti wá darí èmi àtàlejò mi àwa wọlé láwa sọ̀rọ̀ kí la fẹ́ sọ̀rọ̀ lórí lónìí ẹja lọ kádínà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem níléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ti gbogbo ayé ń wò wá káàkiri. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣètò wa pé abala tá a wà yìí náà labala ta ti máa ń gbé àwọn àlejò ńláńlá wọlé àwọn àfáà ńláńlá láti bá wa láti dá wa lẹ́kọ̀ọ́ láti sọ nítorí yẹ máa ṣe fún wa torí pé tí Ramadan wà fún náà nìyẹn láti kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn àwárí láti kọ́ wa kọ́ fún wa àwọn àwábú tí ó mú wa rí bínú Ọlọ́run ká má bàa dé bẹ́ẹ̀ Ọlọ́run kó ṣamọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa wọ́n gba Ramadan ọdún yìí náà fún wa lẹ́nìí àlejò ńlá ni mo wá gbà àwọn àfáà wa tí mo gbà lálejò lónìí àwọn náà ni àfáà wa Sheikh Muhammad Nuruddin ismail ayébálẹ̀sù baba salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. ọlọ́mọ sàjẹ́ kí a rí pẹ́ sá ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́mọ. abala tí à ń wò yìí náà ni abala tí baba wa alhaji wa dr ahmed ọ̀lànìyí sọláhùdín baba dáadáa aláṣẹ standard insurance consultant limited tí wọ́n ní kí a máa gbé àwọn àfa wa a máa bára yé sọ̀rọ̀ kọlọ̀ndà kò àrí baba pẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́mọ lálẹ́ ilà ilà lọ lẹ́ni tá a fẹ́ yanjú baba òun náà ni ọ̀rọ̀ nípa àbòsí àbòsí ṣíṣe bàbá ẹ dàkún kí là ń pè lábòsí gan-an. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún kẹ́ àti gẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ Mawlana Sheikh Adam Ọlọ́run bá wa kẹ́ wọn àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n ti dàbí wọn bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́sẹ̀ kìyàmà Ọlọ́run má ṣe bá wa gẹ̀ wọn gẹ̀ alkìyàmà mọ̀lánà mọ̀dúrù mọ́kàsá sheikh habibullah adamabila lórí ọlọ́mọ́sábàwá gùn wọ́n lẹ́mí wọlá àlùbáríkà tiwọn eh, mọ̀lánà sheikh tí wọ́n jẹ́ atọ́kùn ètò wa eh, ramadan kareem hmm. sheikh alhaji abdulkadir eh, lórí sun <laughs> tv orísun tv ọlọ́mọ́sá járe yín pẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè pé kí ni jẹ́ àbòsí hmm. azulmu fi mizan islam tá a bá ń sọ̀rọ̀ nípa àbòsí nínú orí òṣùwọ̀n tí islam gbé sí òun náà ni huwa wadi àwọn ṣẹ́yí fígẹ̀rì mọ̀ọ́dún yìí òun ni kéèyàn máa gbé nǹkan síbi tí kìí ṣe ààyè rẹ̀ wọ̀lìjáòrù kéèyàn sì máa ṣòjóró hmm. ìrẹ́ ọmọ làkejì jẹ́ wọ̀mùjẹ́ wọ̀sátọ̀ had àti kéèyàn máa tayọ ààlà ọlọ́run tá a bá ní àkórí tí wọ́n ń pè ní àbòsí ní tó kójọ sínú nìyẹn. pé ká bù nǹkan tí kìí ṣààyè ẹ̀ ká fi ṣààyè ibòmíì hmm àti kéèyàn ṣe òjóró ní ìlú bóyá wà lórí epo ní hmm. Àbújá ṣáájú ni kó máa wá hmm. ṣe òjóró kó máa dàrú àbí kéèyàn máa tayọ àlọ Ọlọ́run ibi ìní ẹdẹ ẹ má débi kéèyàn máa sọ pé Ọlọ́run wí tiẹ̀ ní tèmi ni màá ṣe. màá ṣe bàbá ọlọmọsà jàre yín pé bọlá nẹbi lọ́dọ̀ ọ̀rọ̀ a ti wá máa ń tún wọn pè lábò sílẹsì pé náà ni wàdùn ṣe ń fi gẹrin bá halẹ yìí ọ fi gẹrin mọ́ ọ̀dọ̀ yìí kámú nǹkan tí ọ̀yẹ̀ sáàyè ibi tí àyè bòmíì hmm. ọ̀nà wo làwa la yé wa ń gbà á ṣàbòsí ọ̀nà wo là ń gbà á ṣàbòsí sọ́lọ́hún ọ̀nà wo là ń gba aṣàbòsí sáwọn èèyàn ọ̀nà wo là ń gba aṣàbòsí síra wa àbí ń sèyàn tó lè yan rẹ̀ jẹ kó ṣàbòsí fẹ̀mí rẹ̀ gbogbo akínní ọmọ yẹn kẹ bá mi yanjú ẹ. Eh, gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwọn onímọ̀ wọ́n pín àbòsí ila thalasata aksan wọ́n pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ náà zulmul abdu nafsu obi shirk òun ni kí ẹrú ṣe àbòsí fẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kó ṣẹbọ pẹ̀lú ọlọ́run. Hmm àbòsí àkọ́kọ́ tó ga jù nìyẹn ẹlẹ́ẹ̀kejì dúlùmọ̀lá abdu nafsu fima baynahu wa bayna Allah hmm. òun náà ni kí ẹrú ṣe àbòsí ẹni tí ń bẹ láàrin òun àtọ́lọ́hun àdéhùn tí ń bẹ láàrin òun àtọ́lọ́hun hmm. hmm. àbòsí ẹlẹ́ẹ̀kẹta dúlùmọ̀lá abdi gègèrú minal ibad òun ni kí ẹrú ṣe àbòsí fún ọmọlàkejì rẹ̀ nínú àwọn tí wọ́n jọ jéèyàn àbí tí wọ́n jọ ń sin lọ́hùn sọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn làbòsí pèsè lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì àti lọ́dọ̀ gbogbo àwọn onímọ̀ mọ́ṣáláà bàtọ̀ màá wá fẹ́ kẹ́ a máa bá wa yànnà náà ní ẹyọ kọ̀ọ̀kan sísẹ̀ntẹ̀lé kó lè bá yí àwọn tí ń wò wá ń lé. mọ́ṣáláà màá ṣàlàyé ẹ lọ́nà tí àdìsí kan tí ìyá wa Aisha gbà wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdìsí imaamu Ahmadu ló gbà wá ó sọ fún wa pé ìyá wa Aisha sọ pé àdàwàwínú indallahi azza wa ó ní àwọn ìwé tọ́lọ́ máa fi ń kọ nǹkan sí lọ́dọ̀ ara rẹ̀ ọ̀nà mẹ́ta ni diwaanul awwal ó ní ìwé alákọ̀ọ́kọ́ diwanun la ya'ba'u Allahu bihi shay'an òun náà ni ìwé kan tó ṣe pé kò sí tó kan lọ́hùn pẹ̀lú ẹ̀ ọlọ́run kọ́ síbẹ̀ ni àmọ́ ọlọ́run ò ní kò ní wò kò ní yóò mójú kú ń bẹ̀ wa diwanun ìwé ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ máa kọ la yatruku Allahu minhu shay'an ìwé tó yẹ pé ọlọ́run ò ní fi nǹkan kan nù ẹ́ lẹ̀ láì dá sí ìwé ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó yẹ kí gbogbo ẹrú kọ̀ọ̀kan ló ní ìwé yìí lọ́dọ̀ ọlọ́run ìwé ẹlẹ́ẹ̀kẹta wà di wánùn la yakfiru la yakfiru Allah òun náà ní ìwé tó yẹ pé tọ́lọ́run bá ti kọ́ọ̀lẹ̀ síbẹ̀ ọlọ́run ò ní forí ẹ̀jì ẹrú. Allah téèyàn bá ti ní àkọọ́lẹ̀ nínú ìwé ẹlẹ́ẹ̀kẹta yìí kò ní rá foríjì níwájú ọlọ́run ó di fa amma diwanu alladhi la Allah ìwé tí ó pé bọ́lọ́run bá ti lè kọ́rúkọ èèyàn sínú ìwé yẹn èèyàn ò lè rá wàhúwá fàṣírìkù billahi òun náà ní kéèyàn bá ọlọ́run orogún. subhanallah ìṣẹbọ pẹ̀lú ọlọ́run. tíyẹn bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbòsí tó lágbára ni ọlọ́run fi sọ́nu suratul Luqman pé inna shirka la dhulmun hmm. dájúdájú àbòsí ṣíṣe ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni hmm. tí ò sí tó tóbi tó. so tọ́lọ́n bá tilẹ̀ kọ́rúkọ èèyàn sínú ìwé yẹn níwájú ẹ̀ pé èèyàn ti di ẹlẹ́bọ ó ti ṣàbòsí ẹbọ pẹ̀lú ọlọ́run kò lè ráfòrìjì lọ́dọ̀ ọlọ́run wọ̀díwánu thani ìdí ìwé ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ máa kọ orúkọ ẹ̀dá sí òun náà ni alẹ́dí láyà bá ọlọ́hùn bíi òun náà ni tó yẹ pé ọlọ́run ní kò ní yẹ̀wò tó bá wọn ọlọ́run ó lè ó lè ó lè forí jiyàn ó sì lè kí ni irú ìwé yẹn òun náà ni alẹ́dí alẹ́dí fasulimu abdu nafsahu fíìmà bẹ̀yìnà wàbí òun náà ni àbòsí ti ń bẹ láàrin ẹrú àtọ́lọ́run. Hmm. Hmm. jẹ́ pé láàrin ẹrú àtọ́lọ́n ló wà bí irú wo min sọ́ min yẹ́ min taraka wal abd gẹ́gẹ́ bí irú àwẹ̀ ọ̀ranyàn tọ́lọ́ ní kágbà Ramadan ló ń bọ̀ ní sàlàwọ̀ àánú ẹ̀ kí ẹrú wa dí kan nínú ẹ̀ hmm. Hmm. kó má wàá gbà ó mọ̀ọ́mọ̀ dín ni o kò mọ̀ọ́mọ̀ dín ni o àbí àwòsọ̀láàtìn ha àbí ìrun ọ̀ranyàn kan tó filẹ̀ tí ò ké àfààní tó bá wun ọlọ́run ọlọ́run lè foríjì tó bá túbá tó bá sì wun ọlọ́run ọlọ́run lè jẹ́yà rẹ̀ Hmm. ó wá ní wọ́n diwanu thalith. torí pé tó bá ké tó bá kírun yẹn àbọ̀ gbàwẹ̀ yẹn òun ni ó ní ládẹ́ ẹ̀ tó bá ṣe yọ gbẹ̀san àmọ́ àìṣe yẹn bó bá wọ́ lọ́wọ́ lè jẹ́ńyà ọ̀gbọ́n. Hmm. wọ́n diwanu thalith àmọ́ ìwé ẹlẹ́kẹta tọ́lọ́ máa ń kọ orúkọ èèyàn sí alladhi la yatruku Allahu minhu shay'an tó yẹ pé ọlọ́run ò ní filẹ̀ hmm. ọlọ́run ó mójútó yóò dá sí vazulmu làyìnbá àdùbà òun náà ni àbòsí tí ẹrú bá ṣe láàrin ara wọn fúnra wọn. subhanallah. gẹ́gẹ́ bí n ta sọ lákọ̀ọ́kọ́ pé bí àlìjá òrù kéèyàn ṣe òjòrò àbí kéèyàn gbé ní tí ò yẹ kéèyàn gbé síbi kan kó gbé síbẹ̀ ó wá nírú ìwé èèyàn tọ́lọ́n bá ti kọrúkọ èèyàn síbẹ̀ o alkisọ́ọ̀sù làbàhálà ọlọ́run ó gbẹ̀san àti pé yóò gbẹ̀san yóò gbẹ̀tọ́ ẹlẹ́tọ́ yẹn fún un. so àbòsí tí yẹn téèyàn bá ṣàbòsí fọmọlà kejì kò lè mórí bọ́nú yẹ. mórí bọ́ ọlọ́run ó gbẹ̀san. òun ni àdìsí kan tánàbí wa Muhammad ọjọ́ tó kọ́ sàhábà rẹ̀ jù sọ pé àtẹ̀dìrú nà mọ́nìlì muflis. mọ́nìlì muflis. ǹjẹ́ mẹ́rin tó jòkan lẹ̀ jù. la ilaha illallah. àwọn sábẹ́ wa ń dà nábì lópa muflisu fínà ẹni tó jòkan lẹ̀ jù nínú wa man la dirham la òun náà lẹ́ni tí ò lówó wala hmm. mata' tí ó sì ní gbádùn ayé. la ilaha. ànábì wa Muhammad wa rí pé wọ́n gbọ́ ìjòkan lẹ̀ yẹn wọ́n gbọ́ yìí dáadáa anabi hmm. wa ni alimufilisu min umati ẹni tí ó jò kan lẹ́jù nínú ìjọ mi yá àti ìyá ọmọ alkiyama bi sọláàtì wa zakati wa siyan wa alhaj tó bá dijọ́ bí alkiyama yóò múrun wá yóò kírun yóò gbàwẹ̀ yóò yọ sàkà yóò ṣe hajj wa yá àti kọ̀díṣàtà mahadà níbi tí iṣẹ́ rere bá ti wà níwájú ẹnì kó kàn dé ni pé ah, lágbájá ọmọ lágbájá ó mi láyé hmm. ọlọ́run ìdúró lẹ́gbẹ̀ẹ́ kan wà kọ́ sábà hádà eléyìí ó tún dé pé ó jù ṣìnà lù mí ká mi mọ́ bí ṣìnà ó sì parọ́ ṣìnà mọ́ láyé Hmm. ọlọ́run tún ní ìwọ dúró wàá kàlà máa là hádà eléyìí ó tún léyìí ó sọ pé ó jẹ owó mi mọ́lẹ̀ nígbà tí ń bẹ láyé ó talẹ̀ fún mi kò fún mi lẹ̀ kò fún mi lẹ̀ ọlọ́run tún ní dúró wàzáfà kàdámà hádà ẹlòmíì ó tún jáde ó sọ pé ó ta ẹ̀jẹ̀ mi lẹ̀ láyé ọlọ́run ó tún ní kó dúró ọlọ́run wà ní fàyóòtọ̀ hádà mi àsànàtì ẹni tó jowó rẹ̀ mọ́lẹ̀ wọ́n mú nínú ìrìn tó kí àwẹ̀ tó gbà zàká tó yọ hajj tó ṣe

lọ kábọ̀ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem àwọn afá àti àti ń gbà lálejò látàárọ̀ tí wọ́n ti yànnà náà ọ̀rọ̀ fún wa èyí náà gbọ́ ogun bí wọ́n ti ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ tó ń pè ní àbòsí àbòsí wọn á jó iye wa bí wọ́n bọ̀rọ̀ dé ká tó lọ sókè lọ́hùn náà ni pé bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tó ń béèrè lọ́wọ́ àwọn sàábé pé àtẹ̀dẹ̀rúnà manal muflis ǹjẹ́ ẹ̀mẹ́ni tó jò kanlẹ̀ la ilaha illallah bíi táyà tó gún èso tọkàn jò kan lẹ̀ tí táyà sọ pé ah tó mọ́ tó sọ pé ìlè lọ́mọ táyà mi ti gbá èso làhàwọ̀ fún wa la ilaha illallah ah anábì wa ń kà á fún wọn pé ẹlẹ báyìí ẹlẹ báyìí ẹni báyìí ó jò kan lẹ̀ bàbá ibi tẹ́ ẹ bá ọ̀rọ̀ dé nìyẹn mo fẹ́ káwọn ará ilé kan máa tẹ̀lé wa bá a ṣe lọ òun náà ni. fayóòtọ̀ hadha min asanati anábì wa muhammad oní yóò wá wọn ò yọ nínú dáadáa tiẹ̀ tó ṣe tó ṣe wọn ò yọ fẹni tó jẹ́wọ́ rẹ̀ mọ́lẹ̀ láyé. títí títí sẹ́bàá ìpọ́pọ́ bẹ́ẹ̀ máa àlìjánná lòun ọ̀nà wa ń bí ọ̀ọ́lọ́ àlìjánná máa ní sùúrù náà wọ́n gbà nínú dáadáa tiẹ̀ wọ́n fẹ́ nìyẹn ẹni tó pa tó tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ hmm. wọ́n gbà nínú dáadáa tiẹ̀ tó ń ṣe wọ́n yọ fẹ́ nìyẹn wọ́n múnú aburú tẹ́ nìyẹn wọ́n da padà sí lọ́dọ̀ ẹni tó jù kó ṣìnà lù tó hmm. ká mọ́ bí ṣìnà hmm. òòrẹ́ lẹ́rìí ò para ṣìnà mọ́ ah, lágbájá àti lágbájá mo rí wọn nu mọ́tò ara wọn nǹkan báyìí ni. wọ́n ń ṣe ò ti dájọ́ tí ò ṣẹlẹ̀ àbòsí ni wọ́n wàá yọ dáadáa tiẹ̀ wọ́n fún àwọn ènìyàn títí gbogbo hata ìdá faniyat asanatu min kọ́bìlì ayọ́kùdàmà àlè anábìwá muhammad oníṣì dáadáa tó gbé wá sọ́dọ̀ ọlọ́run bá ti tán ṣáájú kí wọ́n tó dájọ́ ó ti fi dáadáa tó gbé wá ìrun ààwẹ̀ sàkáàjì ó ti fi dí kọ́lọ́run tó dájọ́ tó mọ̀tòrí yàtọ̀ àlè àtọ̀yà gbogbo aburú tí wọ́n mú ti sí lọ́dọ̀ tó mọ̀tòrí hafidnari tó bá wá wọn ṣẹlẹ̀ tó kù tí wọ́n rí pé kò wọ̀n kankan mọ́ wọ́n wàá sọ pé iná lọ̀rọ̀ rẹ̀ já sí. wàlẹ̀ iye azubẹ́lẹ̀ àwọn ọ̀nà tí eh, àbòsí yẹn pín sí tó yẹ pé téèyàn bá ti lùgbà rẹ̀ kò lè roore níwájú ọlọ́run. bàbá hmm, sẹ́ni mo fẹ́ ká dé lórí ọ̀rọ̀ àbòsí yìí òun náà ni àwọn olóṣèlú wa tí wọ́n ń ṣèjọba lé wa lórí ǹjẹ́ ṣé wọ́n yàn wá jẹ ni àbáwá la yàn wá jẹ hmm. àbá àjọ yanra wá jẹ ni ẹ dákun mo fẹ́ ká wo àárín òun ṣé àbòsí àwọn náà ń ṣàbòsí fún wọn àbáwá la ń ṣàbòsí fún wọn kọ́lọ́ ń ṣàánú wa níbi tá a ti bára wa hmm. abára wa lórílẹ̀ tó ṣe pé àwọn tí wọ́n ń darí wa wọn ò gbé òṣùwọ̀n kí ní jẹ́ àmọ́nà hmm. wọn ò yẹ̀wò dáadáa kí wọ́n tó bọ́ sórí ipò hmm. inú àyà kan nù suratu Fatir Ọlọ́run ní bisimilahi rahman rahim Ọlọ́run ní inna aradna al-amanata lis-samawati wal-ardi wal-jibali فعبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا Allah torí pé ká sọ pé àwọn tí wọ́n fẹ́ darí wa bá mọ̀ pé àmánà ńlá lọ́lọ́run fẹ́ gbélé wọn lọ́wọ́ hmm. tí wọ́n sì mọ̀ pé Ọlọ́run ó bi àwọn léèrè ni kí wọ́n tó tẹrí sí wọn ó yẹ̀ wò wọ́n gbà pé táwọn bá ti ṣàbòsí táwọn bá ti ṣòjóró àwọn òjìyìn rẹ̀ gbogbo orun ta kálẹ̀ tá nábì sọ pé ìyẹn ó jò kanlẹ̀ yìí náà ni ó padà ṣẹlẹ̀ sí wọn lálùkìyàmà. Allahu Akbar tó ti ṣàbùsí èèyàn láyé iṣẹ́ rí wọn ni wọ́n fi di lálùkìyàmá lànàbí wa Muhammad sọ pé kullukum ra'in hmm. gbogbo yín la dáná jẹ o wà kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín láti bi léèrè bó o lẹ ti dẹran yín jẹ láyé gbogbo àwọn tí wọ́n ń bẹ tẹ́ ṣàṣẹlé lórí tẹ́ pàṣẹlé lórí á padà débi ìtàn kékeré kan gbà tá a bá débẹ̀ á yọ tàwọn olóṣèlú fún àwọn tí wọ́n máa fowó ọlá gbààyàn lójú. bàbá torí àsìkò orí tẹlifíṣàn la wà ìṣẹ́jú tá a ní òtún nǹkan mọ́ ìtàn yẹn mo fẹ́ kẹ́ sáré mú wa láàrin ìṣẹ́jú péréte ta ní torí ta tó kù ta ní ojú ìṣẹ́jú mẹ́rin lọ́wọ́. kí n gbé lọ síbi àwọn akíbo sùúrù àtúbọ̀tán tí ń bá ń ṣàbòsí. àtúbọ̀tán tí ń bá ń ṣàbòsí bí hmm. alukur'ani ti gbé àti sunna nebuwa muhammad. sallallahu alaihi wa ó kà á wa àmọ́ ó ka nǹkan mẹ́wàá kan kalẹ̀ tó yẹ pé àní láǹfààní àti yànnàná mẹ́wàá á hmm. sọ méjì fún wa nínú ẹ̀. Hmm. àkọ́kọ́ ni pé anna dhaliman la yuflih. gbogbo ẹni tí ń bá ti ń ṣàbòsí láyé kò lè là. la ilaha illallah. kò sí lè jèrè fi dùnìyà wàlà òkúrọ̀hù kò ní là láyé kò ní là níwájú ọlọ́run hmm. fàmọ̀nsálàkà tọ̀rí kò dúlmí torí pé gbogbo ẹni tí máa ti rìn lójú ọ̀nà àbòsí fa iná bàbá òfin nìhaya masjúdùn gbogbo ilẹ̀kùn yóò kó máa ṣe fún lẹ́nu yóò padà tì tó bá yá hmm. ẹlẹ́ẹ̀kejì iná dọ́ọ́límà yóò haramu min alhidaya gbogbo ẹni tó bá ti jálábòsí kò ní mọ̀nà lọ́sọ́dọ̀ ọlọ́run wàtà òfin ọlọ́run sì ní fi ṣe kò ń gẹ́ qala Allahu ta'ala ọlọ́run bá ní sọ pé inna Allaha la yahdi al-qawma adh-dhalimin dájúdájú ọlọ́run ò ní fọ̀nà mọ gbogbo ẹni tí ń bá ti ń ṣàbòsí hmm. ká dúró lórí méjì yẹn níbi àwọn akíbo zulmi hmm. àtúbọ̀tán alábòsí kí wá lọ síbi ìtàn yìí. àfa àwọn Wahab ọmọ mọ́mbà yìí ló gba ọ̀rọ̀ yìí wá ó ní ọ̀kan nínú àwọn jàbábírà tó jẹ́ ọlọ́lá hmm. nínú ìlú kan ó kọ́ ilé ńlá kan bana qasran wa shayyadahu ó kọ́ ṣe ńlá kan kápẹ́ bíi estate ó wá fine o dírẹ́sì ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ilé rẹ̀ arábìnrin arúgbó kan àjùsùn fàkìrà arúgbó arábìnrin kan òun náà tún wá lọ kọ́ haima bíi ahéré kékeré kan ó kọ́ sí ẹ̀yìn fẹ́ǹsì ọba yìí wọ́n lọ́ba yìí wá gun ẹṣin níjọ́ kan ó wá ń tà wá fún gbogbo ilé ẹ̀ wá ń wo gbogbo àgbègbè ẹ̀ bó ṣe dáa tó bó ṣe dáa tó ló bá rí haima yìí ilé kékeré yìí bẹ́ẹ̀ kẹ́ ẹ́ ẹ́ fẹ́ẹ́ dìsúwìkọ̀ ọ̀bí tá gẹ́gẹ́ bí àwọn lọ́lá

wọn ọba ló ṣe o kábíyèsí ni o kábíyèsí ló wó o ó nílé rẹ̀ ń dè sígọ́ ilé òun ah! wọn lárábìnrin yóò ṣe kankan obìnrin arúgbó yóò ṣe kankan ó kàn gbójú sánmọ̀ ni wàkọ́ọ̀lá tí ló bá sọ pé ya Rabb ìwọ ọlọ́run o ìlànà akùnà àdẹ́rà tí n bá tiẹ̀ sí nlé. kálẹ̀ mi ò tiẹ̀ sí nlé tẹ́ tiẹ̀ sí nlé ńgbà tí mo fẹ́ ṣe èmi tí mo sí nlé ọkùnrin fẹ́ wọlé mi. nígbà tó fẹ́ wọlé mi fa ẹ̀yìn náà ń ta ya Rabb. ibo ni wọ́n ọlọ́run ṣé wọ́n ọlọ́run náà ò tún sí nlé ni. Ah! kai subhanallah. ẹ ò gbàgbọ́ mú ọlọ́run bó ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run kan pa Jibril láṣẹ ni pé kí ló ń wò hmm. gbogbo ilé tọ́ba yìí gbójúlé tó kọ́ tó ṣe gbogbo kan yìí hmm. lọ́ọ́ bá mi dáwó lẹ́ẹ̀kan náà. subhanallah. lẹ́ẹ̀kan náà látẹ́gùn bẹ̀rẹ̀ bátẹ́gùn ti bẹ̀rẹ̀ ìjì bá dé káì o bá ka ilé ọba àti gbogbo tí mẹ́bẹ̀ ló bá wò dáadáa. làáfọ̀ olórin tó sọ pé látẹ́sílámánà hmm. dákun má ṣàbòsí o olórí má ṣàbòsí o hmm. aṣáájú má ṣàbòsí o hmm. ọ̀gá má ṣàbòsí o ìdáàmọkún tàmọkàtẹdìran tó bá lágbára tí kápá àti ṣàbòsí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ hmm. olówó bẹ́ẹ̀ o láṣẹ bẹ́ẹ̀ o wà nípò bẹ́ẹ̀ fọ̀zúlìmù yẹ̀dín ọ̀kìbáwò ìlà nádàmì torí pé àtúbọ̀ tán alábòsí kì í dá o tànáàmà àìná ìka ìwọ sùn lóru ojú rẹ̀ ó sùn wàlmọ̀lúmù mọ̀ntẹ́bihùn àmẹ́ tó ṣàbòsí fún òun lajúlẹ̀ onílé sùn onílé sùn yẹ́dì ọ̀hún àlẹ́ ìka yóò máa wá ṣépè bí arábìnrin ti ṣépè wà áìnú láì làmtánà ojú ọlọ́run kì í sì sùn yóò sì sojú ọlọ́run yóò dá tí wọ́n ṣàbòsí fún lóhùn ànábì wa Muhammad kì í sọ ó fi sọ pé inú àdìtì rẹ̀ kan tó gbà wá tó ní unsur akhaka zaliman aw madluman ànábì ní ran mọ́ ìyá rẹ̀ alábòsí ràn án lọ́wọ́ aw madluman abẹ́ni tí wọ́n ṣàbòsí fún ọ̀rọ̀ yẹn wá ṣe kàyéfì fáwọn hmm. sáábì pé ah, hadha nanzur hmm. mazlum ẹni tá ràn lọ́wọ́ lẹni tí wọ́n ṣàbòsí fún wàkífà nanzur zaliman báwo láti wá ran alábòsí lọ́wọ́ ànábì ní ta kó sùfọ́ ọkọ̀ yàdé yìí mm-hmm. ẹ gbà lọ́wọ́ mú ni pé má ṣàbòsí mọ̀ bí mm-hmm. irú ìtẹ́yìn náà gbé wá tọ́píìkì yìí pé káfí gbá àwọn tí wọ́n bá ń ṣàbòsí lọ́wọ́ mú pé ẹ má ṣàbòsí mọ́ ẹ má ṣàbòsí mọ́ tó. olóṣèlú ni bóyá láàfáà ni bóyá <laughs> láṣáájú ni. ẹ lọ́wọ́ gbogbo èyí tí wò wá lé tá a bá ní ká máa fa lọ báyìí ọ̀la ẹ̀ tí ló fi mọ tẹ́ ó ti fi dọ̀la àdémọ̀ pẹ̀lú Allah ta'ala torí pé topics tẹ tírìtì gbogbo kálukú náà lọ gbádùn ẹ̀ nínú ilé gbogbo ẹni tí wọ́n wá lé afáwa nurudeen ayimọ̀lẹ̀sùn náà ni àwọn bá wa sọ̀rọ̀ látàárọ̀ facebook ilẹ̀ orúkọ ilẹ̀ jẹ́ lórí facebook fáwọn àwọn tó bá fẹ́ wà lórí facebook. alhaji nurudeen ayimọ̀lẹ̀sùn. alhaji nurudeen ayimọ̀lẹ̀sùn tí wọ́n bá ti tẹ alhaji nurudeen ayimọ̀lẹ̀sùn lórí facebook ẹ bá wọn pàdé pẹ̀lú gbọ́dọ̀ àbí péjì wa lórí facebook maulana ayimọ̀lẹ̀sùn. maulana ayimọ̀lẹ̀sùn lórí eh, maulana ayimọ̀lẹ̀sùn ẹ máa fọ́nù wọn lórí eh, lórí facebook pẹ̀lú gbogbo lẹ́kítọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ tó wọn ti ṣe ń bẹ lórí facebook kọ́lọ̀ ń dákun sàgbẹ̀dọ̀ àwa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ìlà ìlà. gbogbo ẹni tí wọ́n lé á lọ sókè lọ́hùn nísìn láti lọ béèrè ìbéèrè tòní ẹ̀fẹ́ jẹ́bùn ẹ̀bùn tiẹ̀ ti wá wà nílẹ̀ rẹpẹtẹ aṣọ ti dé gbogbo ẹ ti wà ń bí afẹ́ ha fún yín ní bàbá wa dr a máa ti wá gbẹ̀bùn yín ẹ já dókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí Ramadan Kareem orúkọ gbádùn àwọn àfáàwà Ayinban Lésù pẹ̀lú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe fún wa lónìí lọ́rọ̀ tán pè ní àbòsí ọlọ́run ní ṣe wá lálábòsí o ọlọ́run ó ṣàánú gbogbo wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. ẹ rí lẹ́ni gẹ́gẹ́ bí abala tó gbẹ̀yìn lórí ètò Ramadan Kareem bá ṣe máa ń ṣe lọ́dọọdún ẹ̀yin náà ti mọ̀ wípé abala yìí láti máa ń béèrè ìbéèrè ẹ wá mú báírò kẹ́ kọ ìbéèrè yìí sílẹ̀ bí bá ti wá ń kọ sílẹ̀ màá pe tẹlifóònù nọ́mbà kan lẹ́ni tẹ máa fi ánsà yín ránṣẹ́ sí ṣùgbọ́n o lè ṣeéṣe kọjá sí pé lọ́la tí tẹlifóònù nọ́mbà yẹn yàtọ̀ o ọmọ jẹ́ ìta àlò lẹ́nu la máa lò ní ọ̀la yẹn toró ní tẹlifóònù nọ́mbà tá a fẹ́ máa fi answer question but ìyẹn ò tí ì délẹ̀ ológo la máa délẹ̀ títí ọ̀la tó àmẹ́yìn tá a máa lò lẹ́nìí á jù fún wa ìyẹn eléyìí ni kí a answer sí lẹ́nìí nọ́mbà tá a máa answer sí òun náà ni zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three message òun náà ni kẹ́ send ẹni tí message yẹn bá kọ́kọ́ wọlé tó bá dẹ̀ gbà la máa pè kó wá gbẹ̀bùn ẹ̀yin náà tí mo bá ṣe máa ń ṣe message yẹn ọgọ́rùn-ún lè wọlé àmì ẹni tó bá kọ́ wọlé sọ́dọ̀ wa tó dẹ̀ gbà la máa pè kó wá gbẹ̀bùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta náà ni ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí pé ayu suratin tusamma bi suratul baraa súra wo ni wọ́n ń pè ní suratul baraa súra wo ni wọ́n ń pè ní suratul baraa wọ́n máa ń sàmáhà bí azal ismi tálẹ́ni tó sọ lórúkọ yẹn tálẹ́ni tó sọ ní bàráà ìkànnà àwọn sábẹ́ lọ sọ súra yẹn bẹ́ẹ̀ taló ń tọ̀hún. ìbéèrè kejì kam súra ti nasalat bi maka wa nasalat bi madina mélòó ni súra tó sọ̀kalẹ̀ fún anabi maka mélòó ni yìí tó sọ̀kalẹ̀ fún madina very simple question mélòó ni gbogbo súra tó sọ̀kalẹ̀ fún anabi maka mélòó ni gbogbo tó sọ̀kalẹ̀ fún madina. ẹlẹ́kẹta máa mana hadha hadith kí ni ìtumọ̀ àdìsí àdìsí mo fẹ́ kà yìí kí ni ìtumọ̀ rẹ̀ ẹ kàn sọ ìtumọ̀ rẹ̀ fún mi mini husni islami limari'i tẹ̀rkuhu ma la ya'nihi mini husni islami limari'i tẹ̀rkuhu ma la ya'nihi ìtumọ̀ àdìsí yẹn ẹ bá ń sọ kò jù bẹ́ẹ̀ lọ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ẹ tẹ́kisẹ̀ sódì nọ́mbà yẹn zero seven zero three two six zero two six zero three pẹ̀lú ògbólọ̀ insha tẹ́ bá ti tẹ́kisẹ̀ màá dá yín lóhùn pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run kó tó di pé àmọ́ lọ láàárọ̀ yìí a ní láti dúpẹ́ fọlọ́wọ́ àwọn olóore tí wọ́n ṣe wá lóore àwọn tẹ́ kẹ́bù fún wa rẹpẹtẹ ọlọ́mọ sábà dúpẹ́ fún yín bá a yín lẹ́sàn-án rẹ o wọlé àná Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n láláìlá ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Dr Ahmad Ọ̀làní Salahuddin ọlọ́run bá dúró tì yín aláṣẹ àtọ́nudalé Standard Insurance Consultant Limited ọlọ́run ní fi í sílẹ̀ ìyá wa alhaja Perfect Days Fabrics tí wọ́n kalẹ̀ sílùú ọgbà market ibẹ̀ làwọn ti ń tajà adúpẹ́ pọ̀ fún ẹ̀wọ̀n ẹ̀bùn tẹ́ alájà wa Khadija Damoris adúpẹ́ àwọn náà máa kó bàtà fún wa lọ́dọọdún à ń retí ọwọ́ wọn náà lọ́dún yìí kuma alájà wa alájà alájà náà alájà wa ọ̀yáṣípẹ̀ yakawos adúpẹ́ bá wa ti máa porúkọ wọn nìyẹn ní sógun lọ́gbà tẹ́lá lẹ́yìn lọ sọ́dọ̀ yakawos àti mọ̀ wọn kò sí mọ́tò tí wọ́n gbé dẹ̀rẹ̀ tí wọ́n ní fọ̀ sí òtútù tí wọ́n pọ́n bí wà tẹ́ lọ lé bí wà tẹ́ tẹ̀kún lọ́dà ni ọlọ́run bá dúró tì wọ́n ní ká máa bá wọn ṣàdúrà fún bàbá tó bí àwọn àìyá wọn àti ìyá ìyàwó àwọn alájà wa sami àtọ̀ yásípẹ́ àti yàwá alájà wa fatima ọlásàndé ọlọ́mọba wa dúpẹ́ fún yín o àwa dúpẹ́ lọ́wọ́ yàwá alájà wa khadija tuola nílùú amẹ́ríkà ọlọ́mọba wa pẹ̀lú yín o ìyá tó bí wọn àti bàbá tó bí wọn wọn ní ká máa ṣàdúrà fún wọn pé ọlọ́mọ sàbà kí wọn bá gẹ̀ wọn alájà àwọn sọ́lá tó lúwa tóyìn láti abẹ́kúta ọlọ́mọba àgbàdo àti iná ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ìyá wa alájà kúdúrà tó kọ́lé towó ìyá wa pàṣẹ àdínì ọwọ́ àdúrà nìyẹn nílùú amẹ́ríkà lọ́hùn ọlọ́mọba wa pẹ̀lú yín ìyá wa alájà kúdúrà junaid abdulsalam àti baálé wọn ajwa muhammad jamiu abdulsalam ọlọ́run ní fi í sílẹ̀ ẹ ní dààmú ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah à ń tún retí àwọn ẹ̀bùn kan sí i lágbára ọlọ́run àwọn ẹ̀bùn kan náà tún wà yóò tún wọlé wá láìpẹ́ yìí àjàwà agbólú ajé à ń retí ọwọ́ wọn àjàwà sherifat táwọn náà ń tajà làbíà lóríṣiríṣi ní ìpájà lọ́hùn à ń retí ọwọ́ wọn gbogbo àwọn wọ̀nyí náà látún láti bá sọ̀rọ̀ wọn làwọn kẹ́bùn bọ̀ wá fún wa ẹ̀yin náà tẹ́yìn náà fẹ́ kẹ́bùn wa à ń retí ẹ o gbogbo ẹni tẹ́ bá dẹ̀ ní wàásì tìyín náà tẹ́yìn náà fẹ́ kábàáyín náà sáfẹ́fẹ́ kẹfẹ́ káyé ó ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí wa pẹ̀lú ògbọ́lọ́hún owó pọ́kú báyìí náà ní ọ̀nà yín